عزيز علي ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم اللهم يا معلم ابراهيم علمنا ويا مفهم سليمان فهمنا اللهم يا رب زدنا علما اللهم يا رب علمنا بما جهلنا وانفعنا بما علمتنا اللهم انك على ذلك قدير سورة كافر بسم الله أعوذ بالله من الشيطان nga subhanahu wa ta'ala wa ga mun gawa yayin nan nan addu'a nga yene la la wangi fimbe to e chiwi na e wa ta addu'a nga yi ti te la wangi be tsuna Kami na we wa be ezena e ku e ba te o kanga wo te ga na we wa be ina na dabo wọ́n mọ̀ kí ètè gánwó dé náà wọ́n àyàwó náà káwọn ké bóde wọn wọ́n wà wọ́n a sì rán tó àdó àwọn jẹ tètè nìyà. àdó agámọ̀ ìbàdàn zùmọ̀ ọyìn náà náà alina ìbẹ́lẹ̀ mi ní iye fìdáná ìṣìbẹ́túnmi ní ìfibó. láyé gá mi náà jìnnà tó yẹn bà tó yìí iye yiwu ìmọ̀ ẹ̀bà wúyàn tó ayé àgàtì wàhálà náà ìgàtì yìí náà dáná bọ̀ ẹnìgbà yìí wọn kà mọ́ sọ́kọ́ àmọ́ ìyá yà pé gbẹ̀mí má jìnnà yìí eye wọ̀nyẹ yìí kagbọ́ yẹ yìí yẹn náà dẹ́gbọ́ yẹn dẹ́ndẹ̀ ní ìgá yẹ kó gá yẹ àjì náà sáyẹn gàwùjì kaka bo dzi wọn eye wọn ke wo dzi ka bo eye wọn dzi wọn wato ee elimi wọn ke wo dzi sɔkɔ ke aa elimi gbemuliki nyawo tsi la dzi nzɛ kan yi o ewɔ ahun bɔ mu dɔn yi ga ƙoran suratu gafir so kuma wani aya gwegidin e ni rabukun tó tiẹ̀ ọ̀kàlà ọ̀gá ọdún ní ẹgbà mi yẹn náà yẹ wà náà gàgà ti mọ ọdún ní wa gaga wa yiwu sọkọ ga wa yi abeke ma ye ga yi mi na mi ne ye yi na asitajibi lakum mi a ye ye sharati da ma ka shi da ma sharati kici da ma bani zana yawa na be jiki bezo ogun yi bezo zana yawa ya umar daga wadda fayin na wọn ya wọn náà náà wọn ti sọkọ àná wọn náà bàbá èzọ káṣí wọn bàbá èzọ tọ̀ṣẹ́ rẹ̀ tukú bàbá náà yìí wọn bàbá èzọ mọ́ wọn lè gan sọkọ bá òtò àwọn ní ẹ̀yìn mi ṣẹ́rẹ̀ tí lè ń ṣe ẹ̀gáyìn mi sókú àṣìtà jébí lọ́kù ní àyèyè sọkọ máa mi ní oúnjẹ yẹn náà wọn àdé kélo kéjì yẹn yẹn náà wọn so koye gangale gawunga biaya waga oga waji oga biya biaya to dena oga aga waji biaya daga wa biya ne yawai na idana so kodo inna lazina amma wale zanaji yastakbiruna an ibadati an wace fitita can yayi na yi wuna awon ci fitita ca nyeyi na yiwuna a ga yi danda da hayi na ukwu ake ani a da ipayin wai wacin dando da ba nsoko soko a ca yiwu wuci wuya etinye wace abuwa soko ga iga e aluwa to yi na mada da hayi kwa yi na iya gowa amma alikiyami gabe sai da kulu na annama aga gada na kwanna dakhirina ama gaga dabo aga gba aga suzu ebe zo a cike ga fibo aga dana na obe chiwaya aga zari ji lafiya gwa a lafiya bi cho ati ci akpatun be gwo egwo keba a ci ga abe fi bi cho da fiti eti udazu dogon udano ẹ̀gbá dẹ́bọ̀ káṣí ń dẹ́bọ̀ ń dẹ́bọ̀. yàtí karai na kwaci na na aisha aradiyallahu anhu aradiyallahu ana kala kalat na na aisha ga su'ila rasulullahi sallallahu alaihi wasallam agbe annabi gan an afdalil ibadati bauta bauta yi adua adua yi kichi ba soko gan kichi ba soko wa gan kala nana aisha gan annabi ga du'a wal i li nafsi ẹyẹn náà zawanji wa bẹ soko ya tita chuna ń ba soko gan yẹn dọ́ndọ̀ náà zawanji ajẹ́ soko náà. ebe na waye guba approve wo kege soko demo ngala uche ba wo wo ma ke kege ude o ma ya we achiro sallallahu wa alihi wa oga al muslim min du'aihi ala ihda salat eba musulmi o nyena we be soko na wa ni mini gutagwa ima an yi wuciya masalatawu e yana nwe bana waye ji ga yanu bacin cana layu na wa ima an yi wuciya misila ha mina da kairi ko mana waye bana guya kaga layu na na gegan wuci na umar idushi na alayu ibe guji eh guba wa imma an yasrifa anu mislaha ko kuma musiban da ce be umakawa au lafiya wadda hayi musiban nan yana duwe ji a musulmi na dauna malam yadda ko kuma lamun da ka ga wuyi shokoi bisimin belefiya aukati atin koyi eyi ba ɔti ati rahim awo yɛ staajil ko kuma wɛ diya kan ya rasulala la yi sabe ka ga ya wato ce zo ci izan naksuru kuma ya ce ima dokun bi aduwa bai kala lahu annabi sallallahu alaihi wasallam ga allahu aksaru yana jin ko soko na ba ne ga dokun be be kana u dokun ga ne ba na yan ba fada ba ka shi da ba mu da bu isa mu hurairah radiyallahu anhu قال قال رسول الله صلى الله عليه وسلم إن أبو خل الناس من بخل bisalam zana ta yi boga zawon shi fata ya tikin bonan unga yi zanen ku zawon ji sallama nan ko kuma zana ji sallama umar ji kiya nan umar ji nan ade zana ga ma bai zane ne e bayan nyebo town na wa ina a ajaza nas zana man kwa ga zawon shi nan zana ji kumara ga zawon shi nan mọ̀nà àjẹsà fi dùn ha yìí lànà àgbà kan kéèyàn náà wà bàbí sòkò yẹ títà àtúnwó náà làwọn ti gbájú kó máa rà gẹ́sà wọn yìí. àṣìláyà nàjí mahalu shahid kálá azawajalla odò àwọn ní astajibila wọn ayò alẹ́ alẹ́ kẹ́yìn dààmú sáré na masubhanahu wa ta'ala kawai wato gbauji in ga iriyan alkhairi na tiye ba wani amma wayo bayan bai sokoi cin tsata wani diya da wani wayo yi soko a to ya kpe soko ya mi guci ga da wani wadda yi za sai wa te gun da boko wa ma bayan bai za sai wa te gan unde kan umaga da umarke gan wa yawa yawa bau zana ma wo ya yi na ka wo ke ga wo ga yi wa ye wo ya wa yi tawhidi ya gumi ba ga ngamala annabi ke so kwaji wa shehu sallallahu alaihi wa sallam be da na sun pe bombono ga wa yi so kwa wo ma ba bi wa no na'am Allahumma waye wona esina ga wo ba waya wona nga ka ka ga wo te wuya lo kwa wula mi ni wu ji yu ya we alahu lazi nga isokona ja'ala layla wa yashiji lakun ya yana ebe ki ba wu ji shi ya yo mana khalaqa lakum layla wa yashiji ya ye mana ja'ala abunna khalaqa wa yo litaskunu fihi ebe gada sakin tsunwuza igidi ya shabo ila ishe ji ede ila ikpeba tannan duga lehem ga waje ala laila libasa waje alina nahara ma'asha mai ishi lugwaye ne ga je ede bakina mai ma igidi lo ba na je nga wannahara mabasira icha bayetin lugwaye ebe le baye endanda na nga aga wa chile na waga chile suku waliwe be inna laa e soko na jani gaga na lazu fadli e soneratu dokunu yo alla nas beza wangi walakin aksara nasi amma kwa kwa wangi la na. aji ma nu be era to en soko be ni ma je soko no je za wangina na'am ذلكم الله ربكم خالق كل شيء لا إله إلا هو فأنا تؤفكون سوف يجمعني ويعيتو سنغالي ذلكم allahu rabbukum zanen je na je ga yayin be pata na na yayin na nga yi allahu na nwe na khaliqu kulli shay nga ma je ndando to daga na nga je ndando na wa he ja na ya la ndo chinu jina ga ya huna zuwa ye wo la ilaha awon ndando na agwo nwunyi na illa huwa sai ya tuna je ndando agana yin nan da mine yin nuji na ga huma to fa na tufa kuna ki na ya ci awon mu ya so ya ci la ta ci dan do ci jo ya ce wa ke so ko lugo so ko ga kazalika Kenda ika ganna bela na ya shiga ga allazina Zanaji shi kanu afe ya aduna egbomi bi ayatin layi bi ayashin yin yi na yi ufaku su dika a ji a gaskiya na taci ba do eto aga na'am na yi gaggan waya ya dana allazin gari sokona ja'ala al-arda lakum unjikin yayi nan a ga ya ba ma'ana ja'ala al-qur'anu bi fassara ya khalaqa karara uchichichi we do ahome sasa karara bando chonga bisato bando chonga firas sha bando chonga mihada Bata màánà kí o rárá wasama'a bina'a subhanahu wa ta'ala wọn asama maji ń fẹ́ tutu tsi wọsọ wọlọkù ń tsa yẹ dzi fa ahasana suwarakù wọn ayẹ dzidze ganye ndondonu dzidzi aga tsun le adziwe wọnà. mọ̀lá tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ní tiẹ̀ lẹ́yìn kẹ́lẹ́ yankici na shi gina ma ka da mini kibo mina tsayi ba ji na jana rizikakun a tsayabu mini tawabi wani wani jinnu yankici na shi gina kuma yanki ga yankun gizi kuma yanki ga yankun gizi kuma mai iwe ka soko bẹ̀rù gáwa nù náà. wọ́n háyọ̀ náà ìlànà ìlànà ọ̀gbọ̀dọ̀ àwọn ọ̀sìn iná náà wọ́n bí. alhamdulilayi rọ̀bì náà rẹ̀bì. zaari kúmọ̀ dáwọ̀ rẹ̀ bó kú tó sùn. káyọ̀ ìkẹtọ́ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ pátá náà. yẹ sama bàbá nù lẹ́nu ńgá bọ̀ ńgá wà ń tulẹ̀ wá ní wà ń tu wọn sáma máa ń ṣe àmì sẹ́ńgá bọ̀ ńgá ní ká wà ń tulẹ̀ wà ń tulẹ̀ ayọ́ na àjọ káwọn ya gbọ́dọ̀ dèrè náà para ya yẹn ní ya ń amma ba ni bere na ci kiyo ebi so ye ni na manga ni na ege ni wuce allahu yazi ẹgbẹ́ zalikum lahu ọba ìfẹ́ ìṣe rabbakum na nwere na malikum tẹ̀lé fata bara kan dawo zai shiga wa mu so ko tsami ni usani gaga wa man da musu koi na ikina oro al'ala na mu yan na na mu yan bana le barakati kalma guni da bola arabcho nje man koji e eh, ji fasaru je bekiya ziyadatu aga ga albarakatu ziyadatu ana ga fa'idatu ziyadatu ana ga alkhairu ziyadatu wanda abuki aken khairu faken ba ta fasiru yau ziyada pipe amma ga ajiye ji amfani be alkhairu kamin dondo alkur'ano kamina bolobolo soko beratwaje soko wuye bara ni sɔana kami ŋun tiɲɛ jɛ anfani bɛ kiyan alkhairu a bɛ fa ni ewa na ye soko ka awa ama ma na. wọn bani adamaji wọn make ga wọn ji ya ya efo ndochi wo ga ya ji wato egbomi ga wọn ji wo ji ya na sai aga bada ya ndochi ji wo ga ega ya na lawo a ji ga ga wo ji wọn da a ci ga nga nga yi rabbul alamin ta'ala sai ci Allah tu kuluwa elatuna ewa tuntun wa na so ko ce ji mini we ya rabu ya alami na no ina ga na'am هو الحي لا إله إلا هو فادعوه مخلصين له الدين الحمد لله رب العالمين هو سقط wannan dajin ya mini wuga tabarakan lahu a rabbul alamina na gawa ma da tsoye shi na wuya kpata na ale na wace ya bane dauna wuce ji mini wuye wo be kpaye ga wuga wuyi na susuku ma ji wuwa ma wuga wala hayyun wuga yi subodacho wuga make ya tsoye dan bodadan alazi la ya mutu na cimbo ana to daga nan nga yi cimbo da cio nga ma yi sudan bo da dawo na nga ma cimbo ayo na la ilaha wiwu ungoyen dondo za dondo ya illa huwa sokon na ungoyen to be kyaci ne fadu'u ewu mukhlisina dina lahu ya gabi wiwu yi ya wọn wọn na latsawo bawuji egaji shirka nke ya ji daya mini umba abobe alhamdulillah eji daya ya eto echi so kwa kichi so rabbil alamina etu na nwe patan so ko bawuji kanda ji na mini umba babu na nga allah rabbil alamina babu na nga alhamdulillah rabbil alamina na'am قل إني أريد أن أعبد الذين تدعون من دون الله لما جاءني البينات من ربي وأمرت أن أسلم لرب العالمين هو الحي إلا لا وابد وين وين nka dabo ebeo nka make dabo felo umanjida nika dabo yi na susuku wa dabo bɛɛ anayi ado kpata daga wee sai ma di egan na belo tɔ adi la ndo tsi zumu ma nika si adi a adi torongi wa mai dogon zamani daga kai sai ma di kamar nan wanda yi dɛmɛ a, wo yi dɛmɛ ɛpa ya subahana wo daga kol ga eni nu itu aka mi ani ahabuda lazina na emi ya nwuza na ji koye tadawu na ewu windu ni lai keso ko na gwa mwe ma mwa na na nga mwe ya yeye nwuna ma قل يا أيها الكافرون قل يا أيها الكافرون na ti kila iloba ba eni ne enenu itu akami ane abuda ane abuda na ne na allazina meji tadawuna yewu min duni ba ban be soko na mu ya mu ya mu ani na iga etuo wa be soko ya e fiti wa me wa be bochi wò tsi bẹ́ adé zi wò tún àyà dé gẹ́yàwó yó gàmánáwó gàmánáwó zi wò àyà dé gẹ́yàwó yó bòtsi ebe na ŋgá wò lé yó ŋgá ma ŋu gá gàwó yé zi yó ŋgá ma ŋu gàyàwó na wò gbó tó káwọn yìí sọ̀kọ́ yàwó yó wò yà dé gán sọ̀kọ́ yàwó yó bano wa su da waya su kuka shi waya wa so koyi ya mallam masuku mai ya kan e mai e e ya ya wa lobo mai ya hana wa be in ga na mi dai la ya na wa shi nan to na sama shi na ba amma kamina wa kuke ba ya kashi bai wuce ọmọ wa mi ṣe ọmọ wa mi yi ọtẹ mi mọ alimu ba ọtẹ ba àtúrò ìlànà àwí ǹgbà ń tẹ bà mẹlẹ ẹdẹ kọta mi sọ ẹmí wọn yà fọ bàtẹ gan ètè mẹlẹ ẹ bà. ɛga sabama wọn alugba yi di ɛnfani ibada nnɛja ɛba sanna alayi lobe ndɔ sanlaga nyia.

gaba ngba ɛzɛ ŋutsi ŋutsi lɛ dɛ tɛnu ga yeyi na a bana etsi alukura do na gawo be wo lo ni tata tsi yi dza gawo be wo lo ni bana wo ga dze sala sala raka sala sala nye lokaci gutsu zuru la'asar maghrib isha asubawa kwan ebo soko kata soko ohun ṣan na sálà ohun ṣe azùmọ̀jẹta sálà ẹ̀yà ṣiṣú ni ẹ̀yà wókì kpaga lololo azu nye poe ni ŋu gã azu nye ara ta na ofe na azu na ofe zu ni ma kawo na jini safi dumbu dari kputsun da shi tu maka fi azu ni ma kawo ayawo la da da fi azu kputsun da shi tu to wo ga ya ya rata wuki na ga yi na ewe ne ga ko ni ga ga no yitu akami ani abuda nene anwu alazina tadawuna yana je muye min dunillahi bambe sokoina kami kicha kamiyo lamma kamina albayyinatu yana ya galle miso gobi wana ja ani umbe ani mini rabbi daga ba ce cin bun wa umirtu amma gabe ni ani ani uslima ga min lapatsunta min mangal min mangal gwadan da lai gbadan ma ya zawuyo da rabbina yana gami ci jina wuyi allahu yana gami ci lugwana wuyi allahu akpatuta min pe wọn fẹ sẹ yà á aláwọ zẹ o ká wọn wọn náà dẹ wà aláwọ kó wọn kà wọn yọ a aji ba yana ajin da koyi na a gan ga ajin wayo sun ma na ajin da koyi zo ji kana na a ci beji daga iban e da koyi bo min nutufati be mani wayo a mani malaje kiyo sun ma nini alakoti mani aje gya sọmọ yìkùrìjìkùn kìfúlà tọba jíye yetitiya bọbọnyi tọ́yìnlá yetitiya bọbọnyi. ati lọ eti abe bee be bọbọnyi bọnne sọmọlì tábùlùkù asùtọkù arìlà ndóńdó da bàná gàtìtì òmọlókè wọ́n máa ṣe wọ́n bẹ wú yìí sọ̀kọ́ ga gẹ́ ìjà ṣe é tó mi o àdéhùn sábà ní ìjà nígbà ngala mẹ́nyẹ káyé dà yìí ma atọ́fù bẹ̀sọ́mà ma bẹ̀sọ́mà yóò jí bò tẹ̀rẹ̀tì bá. ana muhammadu bẹ́ẹ̀. ثم يحيى ثم معلم ثم شعبة ثم مجاهد ثم محمد to kendo abetu do jina a ciga nu da wani abubuwa ga muhammadu be to to to wa wuda wani a ga layu jibu tarti kendo a ji o jami tu do jina nga gada na an da ko ji be ji kane a ci ji me an da ko we ba ken da ko be na ko yi mu ci je we nga yi mani na ko be nda ko yo nga je zi o ya je so ko na summa daga barfu boganci litakunu ekwe elefe shiyuha nusaji ee anakɔ ìsìsà pèsè ọ̀rẹ́ nu èrè èyí ká gbogbo re ee ahyia gbogbo wa ní àwọn akéwìtì àwọn akéwìtì ìgbà yìí sọmọ lítà kúnú ebe ètò ọmọ ẹ̀dá sẹ́yìn dá àná ẹ̀gá ìṣẹ̀nu nsánà ẹ̀gá ìdùsí ìgbárù fùsì mọ́ yòó wọ́n lè tábìlì kú ajẹ́lá mùsàmá. wani nkuman iyuta wa famin kabulu a da gani ne na ga cu wa alhaji nun sa a cigo wani ta bulugu ajala jela musamma na ko ne ba zan dan domin yabo mu na ba ga wakar wani allakun ta akinuna ebo mai e ji fahimta agaji ma ara igbo ma kuka ya zata ara iko aga kima kuka kwa ya oji ara iko aga kima kuka kuku chitu ebe oga dekike efo na waya kambe edo wuce tsunama ewu zakangi ewu nusa ewu kukuci a shiga na Huwa فإذا قضى أمرا فإنما يقول له كن فيكون هو الذي سقوط غاي تويشنا يهوي welena welena yena embotachi ungakpa bodamo wei umitu ene chimbo welena ana ungakpa chimbo chichimbo eiza kadwa kenda ma wen jim jina dana nga pa amuran etuga wa lo fa inna ma e yakulu wajin ga laube nu pa jime kun afe ya wuce aje soko ga fa yakulu nga afe nga afe make ya wuce aje jina nga afe na'am alam tara ila alladhina yunadiluna allah subhanahu wa ta'ala gan alam tara wale ya wale niyin ga wale ya yo shi lelo ila lazina zaben shi yujaji nuna e gbomi fi ayati layi e tuji e soko na wọn elo na soko ga wọn elo aga atọ a elo mọ soko ga wọn eji aga atọ a eji mọ soko ga to eji ega lajiji e mọ pabe yan ye loga egala mi ma lulu ye ma kpade ya tana yusuf kebo be etse gbomi o etse ye eta ye sokobo soko ga aga ya jẹ zawanji ga aga ya ji soko ga aga lugwa ya lugwa zawanji ga aga ala lugwa yege ya lugwa ni. naa. sọba dọ̀jì bá bọ̀ ọgbọ́n wáyé wá wà wọ́n máa lànà sọkọ́bá àgá ìzànà ṣì zíjì mọ̀ ẹ̀jẹ̀ fọ́sẹ̀rẹ̀ ọgbà náà alẹ́sìn náà ìjà dìlú náà fi àyà dì àgá wọn ẹ̀jẹ̀ fọ́sẹ̀rẹ̀ tafsiru lukuru ani bíi bíi kìtàbí àgá ìzànà ṣì gan alukuru anu gàmánà wòyọ́ ni nígbà wọn ẹ̀yẹ kúta yìí gàmánà àwọn. wani ma arsal na biyi yana ji mai lagbatu ci ji kana muje da shi dauna a gaggama nuno a ci don wani ma arsal na biyi rusulan a ga littafi gama yana yawa a ga lewuciye betu ci ji a ga gaggama nuno ya nan a ga to ya wuce wasu su annaba na shi ke ba gana alamu jeja ya amma wata yana ji a nabi na ɗan lamu ji ji da ne ya kulo shi tana na ne ji ma kulo shi tana soko gaga ba da ni ma ni jinjin ya ma yana ma ba da na mi gaji soko ma ji annabi fe yi سوكما وأنذر عشيرتك الأقربين كو دانجا مكباب وينا بدانجا مكباب بابا وينا يا وجاوز wasu nuca daga bibo daga mbo annabi shi ke jawazi annabi shi ke jawazi wuce zai biji tsakani ba da bai ce sofa wọn atapìtẹ́ àyíkùdó ẹnìdádọ́ àjìnà lèékè nípa ní abájú tìjì dẹ́kẹ́ sẹ́lẹ̀ wọ́n dẹ́ àlẹ́ àdámọ́ ẹgbá ní kí n ké tó nù àmọ́kẹ́ yóò dán gíláàsì gbá níde ebóda ní ṣe sátà kùn tìjì ìdè kún náà takò sọ̀fà dáná ìkó gàdẹ́ nù ń bá fọ́kúta wọ́n gán fi àgbẹ̀bẹ̀ ìbá tó bá wọ́yà lẹ́yìn náà wọ́yà ìwádìí ẹgbẹ̀ wáyé náà wọ́n gá yẹ ńgbàkye àti kánádà dàkú náà wọ́n ayé dájú ta ebe lokaci amma annabi ya waye guta da wani gagayen cucin shi a yale kamina mai shi nan amma le kamina mai lona etsɔ ma tsi zi ame yiwo ekami na wɔ ezi na atsi gɔ etsɔ ma tse eda ba na wo kebe na ame yiwo ekami na wɔ eno na age ye me sahero eye me aɖetɔ yi wo pati ne yi ye wa be tu tsɔkɔ ne dzi tebataba ne ne yi la gege pati ya da lo yi de woyi mede landia ana ya tubana ana ya kanna yi kere na da je da ogo bi aya bati ka je bati ba ni wunda kwaya ni je tuke mu n'ale yaya n'ole kata to tineje eku babu faadi yagwa lokasa ta babu misali ne eyuga kudu ati ndoje na kunkube siko dan yi lozu ba diga

ngba kpatsi tu lɔ ade nga tu la ta lɔ sɔkɔ adzi ɛnɛ wɔn na ga yawo na sɔkɔ na e ka wɔn adzi yawo yi ɛka wo tsi ma na kɔ a yɛ dzi wo de bi bi ba yɛ wo tsi na wo yɛ ba wo ne bɛ bi ba na wo yɛ ba wo ne wo le wo bɛ wa sɛ yɛ ka ne sɔkɔ a ne wo yɛ ne ka adzi ki o. sɔkɔ kan. allazina kazzabu bil kitabi bana allazina kazzabu bil kitaba dare ga alqur'anu kamanu yon wa bima arsalna bi yana mai ke laga tucin naji agali we bai atega yito atona lewuya mai lewya atolaube wa aja gagaza ndo chana agagaman sɔkɔ gan fasaw fa ya alamu gagbɛ gama ɛka kenegi abe tɛgɛw ji gama na a ga gaske a ga gaske wo amma wa ji amfani kan gana a shiga sɔkɔ gan. idil awlalu fi a'naqihim wasalasil yushabun ate gan nana afi na mɔn sɔkɔrɔ ezila agalaado kabine zariji ɔn kɔ akyɛ fi beibo fi anakin pato ahyɛ wɔn wɔsɛbɛ silu ankwasi gankyi ɔn kofi ako ɔn kofi abikyo yusa abu e na egi zabi wi na na eke na eye zanu ta ta ta se eke. oga na kyamu ga wa be fitiba eji debo ama ebo ye ndo chijo wa ka oji kini wa ne ga eta ngala ga yi gige nu wa eyu kendo aga aboda la ne ya pe gije anama e anama kemi na nu chi je gi nu be na ma gi da ne e ne ja anama yo أي تسبأهم الملائكة على وجوههم يا الله ويجن ونا ونا نكيا ثم في النار كان غدا نجتنا أتينا جهنم يسجرون كو epoana matukana po ejana matukana di babena na ejana emwa amma e ke layan bici na je liya da nan efe efe ke wani ke kinkiri nan ke garanta nan wani sokoran ثم قيل لهم عين ما كنتم تشركون أشاك داي bayan bayan na shi ga soko dabo ya wuce jiman na baibu dɔn abe ne dze ge soko edzi atome edzi ne baibu dɔn afi da ge ye ga ŋutsi mi du ni la yi ke soko bo de dzi na de ŋu ebe ŋu gama adabo fi elo ne nu kɔ atsi agaga na. ندعو قبل شيئا كذلك bẹ̀rẹ̀ àyìnà máa kúntùn tá àbùdó na mímú níláì sọ̀rọ̀ tó ṣú ara o àyà sí ni bẹ̀ mú ètú kúbà ló sí ni bẹ̀ mú ètú wúta àyìnà máa kúntùn tá àbùdó ha maga bɔ anyaga amaga bɔ aga aga fina aga fina bɔ kalu atsafe ya ze na anyaga gã zana na zi ba dãwo na aga dolu dolu ana yili aya tani ze bi gã gba ni daa na yili aya katsa na gbie ye o yi zo ekui atsa ge ye ge ye ge dọ́lú àná ilé ayá bẹ́ẹ̀ lamna kunna da wu min kabulu shai an babu na gama nasu yana gwanewa masoso kamina da ijona ban da wasu kwe a wuyan dandwa so kuma ya wuyan dandwa ki kwe be fi abo kila da ne yi wuyan dandwa na a ci fi abo be yayo kwayo lam nakun nad'u min qablu shay'an yanfa'una wala yadurruna qala Allah sako ga kazalika ya cigaga yudillillahu alkafirina yana kafiri gaji gamina mana wuci gaji gamina sako bula ni webo na ذلكم بما كنتم أنتم تفرحون في الأرض بغير الحق وبما كنتم تمرحون سخنا ذلكم عذابا نلجي دانا أتي بنفجا ويبكيبو بما كنتم تفرحون في الأرض وغاين بنفي فهم etikin bo diga da aki yana mai layin fayin gbada na wuce garin gbafa ne to yana layin fayin gbada e na ɗaya garin e, gbafa yau eh egi ama ba egi kɔ ilagi wude tsi na gungunu kɔn wɔyi detsi o ano kia wɔn ani rɔba yi o ano kia. ko nga be nu sabo kwara mu jo mu de china mu kunu kwani ko yanzu wo na ga loji zan dan da hankalin ga na kino mu de china mu kunu kwani wa ma ya tsaji kueka mbani manna wo de kiyen nin mabi wani kula je nin ma kwa nu ma wa wo ga zumana wo mu na wo da e bana uchi na ni wa wo ga wọ́wọ́ ẹ̀wọ́ wee dị wọ́n ti díà ni tó yẹ ti ma sukuu jẹun tó yẹ ji na wee wọ́n ti wọ́n máa gángan aga máa gángan wọ́díà sọ̀kọ́ ya yẹ yá jẹ ya mẹ́ni yá iná yẹ jẹ hakiẹ́ ní mọ́ etí wọ́n àná tẹ́tọ́ Na edo edo abịa ya gwa gbanwee ya gwanụ alije nna ya wee ama na ji ana maka wee to ba oche ya gwanụ ki ma ya oche ya gwo ki ma odeji oche masan Nne na odeji na wa ba oji gan nye na odeji oche masan dana ebe na jeje oji gan wangi kashi uga sɔkɔga ɛgagana ɛnamu poe ɛbɛkibo bima kuntum bɛbe bima kuntum kamura wuna ebo da ya ji girman kai ya gbotika ya wace fiti dace iga yare ji malin yaya ba ta ina ji abubuwa na to wani dagba ko na to gina ji fi bo na ye ba su kwatuwa yi da alijan na bayanin iwa ne a ci gama da yayi ga kan dondo efi gutsun ya sonin ya go ga ga gimi na je ga amma zan dondo da mini na shi babon na ba ni na uga ba so ko ma do fata wani ga da wani e ba na ci ga di sine da lafiya na do hadisi imamu buhari be imamu muslim uga inna ma wọn mele ga ada turo ya kaso ada wula shi to ya ni yana yin wuce ina gada wani in ba gaza mai je ki ba ja ni wa je yi zagi amma gaza mai zaja ni wa da je ba ki to a ci ga inna ma annabi ga inna ma yadkhulu li jannata man yarjuha e ga malan ya ya saka shi wuta wata وإنما يجنب النار من يخافها وما لنا أبك وغير سندنا wọ́n jẹ́ dẹ̀sùn ní jahannama ká kú ìbẹ́jà àbúgbá náà wọ́n jẹ́ fúnbá àlìjẹ́ nínú ẹ̀yà àdẹ́gẹ́dẹ́ ká kú ìjà àbúgbá náà tòun ká bá sọ̀kọ́ ìfẹ́ àlìjẹ́ náà bẹ́ẹ̀ náà. àmọ́ bá ń bẹ ayé ìgbà bá ń bẹ ayé ẹ̀kẹ́ ayé méje ló bá sàn yìí náà. ada àǹfààní ètòtẹ́nà ada àǹfààní sanda ada àǹfààní ẹ̀sùn ya sọ̀kọ́ a kẹ́ wọ́n jìyà a ngba màkẹ́ àgáwọ̀ gàdá mẹ́ni àtà ala nà nígbà aláàjì ṣáàjà atụ atúbàjì ẹ̀gbọ́n náà tó na ẹ̀yà ẹ̀gbọ́n àwọn ṣèmẹ́gà òtọ́ ni wọ́n àwọn tọ́tọ́ dáwọn náà wọ́n àkéjì sọ̀mọ́ wọ̀ ụgbọ kacha ọdá ló na jahannama wà tún a ci mani ata kayi na zandondo lalo baboci faso wuci goyi na boci gayu na a ci gaya ko fakadi kafara bima la ala muhammadin صلى الله عليه ẹgbẹ́ àwọn ọ̀dẹ́bẹ̀ kùránì bí a ẹgbẹ́ kùránì dẹ́bẹ̀ oyin bí a ẹgbẹ́ àwọn ọ̀dẹ́bẹ̀ sálẹ̀ bí a ẹgbẹ́ sálẹ̀ dẹ́bẹ̀ oyin bí a ẹgbẹ́ àwọn ọ̀dẹ́bẹ̀ azùn yin bí a ẹgbẹ́ azùn dẹ́bẹ̀ a. àgẹ́yẹ̀ wọn náà wọn chile punishment na ya wuri etu ani bɛ fɔ wuti na etu ani bɛ fɔ guwe sanla na o de etu ani bɛ fɔ guwe na a ga wa gbìyà ngba wo ma aka fo sebasi elo e ya ja aka fo sebasi elo. ega na mala ega kan don da ba sojo na ega wuci koyo a dishi mayo nga insha allah zandon da na sha bo bai yi ba ni na wa lona a da ce a ci an gama annabi ba innama yadkhulu aljannata man yarju'a wa innama yujannibu an-nara man yakhafuha wakati sallah je zai da yin jiji wai sun dana wai babu da wani a ci ga uku wakati ya tuazu nyache eza chazu mfe mwebabu alijenda nao na umesunda kio bẹ́ẹ̀ náà lé oyé lọ obìnrin méjì àmìmọ àwọn sẹ́nu ya àmọ́ abẹ sẹ́rẹ̀ tí gàṣàmbá mọ ọmọ ayé alóba sáyé mọ ọmọ àmọ́ àwọn ògbàtà ẹ̀bọ̀ sí mọ kájà tó ní kébé tó fọ́ọ̀mù ní kálá àjọwò wọlé náà kò fi má tó píkọ̀pù gbókímẹ́ pẹ́kàrà ẹ̀hó ẹ̀hó gbókímẹ́ kéde bó bá nù wọ́n yìí láwọn yìí lá píkọ̀pù gbókímẹ́ pẹ́kàrà ẹ̀hó ẹ̀hó gbókímẹ́ kéde bó bá nù náà ewúlò wọ́n ewúlò. wọ́n tó ẹni tí náà ṣe yìí wà á kíbe yìí yìí náà á ti tàbá dé gbàdùn ní àyè fẹ́tẹ̀ gbàdùn ní ọ̀tún yìí kádò yìí ọ̀jà náà bá lẹ́ẹ̀dà aládàá sí ò aládàá eyi na wa labɛ kabule ya kifi na se kafa na wa to ya kiki didi na efe nu ya na eyi ya ku la ku tsu gba ati asi kafa gba ni tu ku ka kɔn yi ti tsi yi dira wɔn kɔn a. wɔn ya o bɛ yi kankan awon ya naa yɛ sɔkɔ na. ìmáàmá wá àmọ́ ọba bẹbẹ kú bàtà ṣe fún gẹ̀gídé gẹ̀gẹ́ náà wọ́n bẹbẹ títí ẹ̀ máa ń kẹ́yọ̀ náà wá nílà ẹ̀ lálẹ́ bára ìjìnà wọ́n ní máa kó tó lápọ̀rọ̀ ẹ̀ lápàṣọ ẹ̀dínlẹ̀ wọn ṣe fi ti dàtí. Ọ̀pọ̀lọpọ̀ akọ́lùwù àti àgàgà ẹ̀gẹ̀gẹ̀ àti ọ̀ ẹ̀gẹ̀gẹ̀ àbáwá gbẹ̀jẹ̀ àgbẹ̀ ya kuna ya ne ya na ko kucina ko to a nan ta da ne ta tiya da ba za ka da ya tiya ne la ta khurujuna min an abada ya taba zuwa ba mane ba dai sa ba su al mutakabbiri ko le je ta rawa ne wa na ba na shi na da yan na au ci da ba na zanan ba ga zawa ki na bàgà wà jù ọ aga anabi kayan gba wukpe to na mai sauye na kyau zuwa ciki na ayan gba wukpe ni to na mai ci wace ga kebba anabi ga na wani jawo na ayan gba wukpe na mai ji karai mai ja da kwaye tsara da ni ya mai wa mazi dando mazi ma fatimo da ji karai a ci gaba gata tún sọ̀kọ́ náà gan àtẹ́bìtì wúyọ sọ̀kọ́ náà gan àtẹ́bìtì wúyọ tún gata wọn. a máa ń gẹ̀gẹ́ àtẹ́bì gan mo máa ń gẹ̀gẹ́ sọ̀kọ́ gan mo máa ń gẹ̀gẹ́ sàábẹ́ yìí jẹ́ tó jẹ́kára yìí. wọ́n á yọ pásítọ̀ náà yẹ gbàgbọ́ báyìí. inna wa'ada lahi wale ni kaso kodo kade ni haku nana uga wa ya yi na uga ya na ma uga aka yi na uga ka yi ọbẹ níyàwó ọbẹ lè níyàwó ọbẹ níyàwó lè yà àmọ ọdẹbọ àmọ ayé ń gbọwọ wáyé máa lórí yéé nàkà a bá a lọ sí ìdùn yẹn ní kaji ma na wa bege na wa wa ta ya laja o pele a to pele kuma eji wa gboka beto e gwachi be lua aw na tawaffe ko na tawaffe bayannak fa yakun ba'da ilana ba ta iga tu to man ne ga na dana ji wani kake a na mana ji kiyo a ga tu e ba zi ma je pano a to a lebe ma ka ca kwa kuno ba bo na nga yuru je wuna a ga yi kuda da shi ya kwara soko wuce iso a lebe wuyi a da sa makabarta bangayo wuke da fake ya ba sai a ga wu ba Now. ولقد أرسلنا رسلا kadi arsalna rusula e tun tu ci tun min kabulika kafi tun tuna min mini tu ci kana ji tu mani ka sina alaika yi ba za ya wuda qur'anu wa min mini na man lam nakasus alaika yi ganga ya mini la putu abin na shi tun ẹ̀dá e ṣètò ẹ̀dà gbówó bẹ kútẹ́ náà tó ti sọ̀kọ́ yìí náà ńgbàgbà dásùn náà mú fi kura ánú làkúkẹ́ àtọ́ ẹ̀fẹ́ àlùkùrọ̀ ánú bó làṣì bẹ kútu. kó sọ̀kọ́ bá wọ́n máa kánà lérè sùúrù wọ́n àyè jẹ́ ẹ̀túnṣà ayé jẹ́ ẹ̀dẹ̀ ayé tí ń kọ́. tawa bebe aya ya alkur'ani kuma eka ko etun ko yambaci na dan kaza wangi yana illa bi izinin sai to to shi aka ga gwadawa kuma to shi aka ga daga gami kan kan gawa ya kan kan gawa da nunga wani hatta ya azana lahu lahu fiha na'am الله الذي جعل لكم الأنعام لتركبوا منها ومنها تأكلون نعم وإذا جاء فإذا جاء أمر الله azaban so ci gabe to ku da bil haqqi mun be da halin da wannan adai na ga waya wa bena ba noma hunalika dauna almubtiluna en shiji kama na zuci da ya suku wa hasira asu ya dauna na الله الذي جعل لكم الأنعام لتركبوا منها ومنها تأكلون دعوة عمل السكوت الذي جعل معنا خلق الأنعام لكم لتركبوا منها نجي كنجي يعينا بمنو بي أي ننجيغا يكونجا أي ننكونا أبونا دبا دبا جي It's not a language. Numpe language. Numpe language babo nyakunyi. Dabba. Zawangi dabboyo nangi dabboyo yan don da je ne sase dasa e move na yusamma maza dab aga yi zawangi zawangi yana ki zawangi akan cina ce yuga ya kungi ngala nun sapayi aga din eji mai waji ga daba ji suku sakwata yi wajen ganin gishi wai gyare eji wa gishi a ci ganin safan je ya eji yan eki mai yau je ji ne shi da fi mbo alo ba na len ne na den ne wayo ni subhanahu wa ta'ala ngamin yin kunyin na yo ikin ji aye litarkabu mina a ye tun ba ciji wa mina a ta kuluna mba ciji mai gya adana ya ji a mai tuna amma da mai toyin gya na a ciga ke kete gina ke zaka na e to a to e ke aya ke rakun na e kiwa mai tu doko na e kiwa mai tu e e e maga da kogo temishi ne bi ọ̀gá rẹ̀ jẹ́ àtẹ́bí mọ́gá ají wàá gàmọ́nà sùgájọ́ sùgámọ́nà. káàbù bòyí jẹ́ ọ̀gá èjì káàbù wá jẹ́ ọ̀gá èjì. náà. ولكم فيها منافع ولتبلغوا عليها حاجة في صدورهم وعليها وعلى الفلك تحملون. قلت شيء سقطا na fiw bibeji aboga de aboga de wa manjo ade faidatu ade nafu ade barakatu ade khairu bata mani kiyo ziyada wayo e banu pe obema e jimi kuta e kalma kuta debo ko ga ga o la larabci ga wa tawo oga aga al'amuru ko dai ega ga ga ko yetu oga ga sha'anu ko dai oga ko yetu aza al'amuru e ga ni yi na ebe na ma ya ti ga bo wa ga ona aga ga haza sha'anu oga etu na ko kuma e ga ni amma oga ga haza sha'anu sha'anin na larabci ga wata ko ga ma wuce ngaro aza al'amuru lamarin na dai larabci ga wata ga mauke ya kijiyan to aga ya ji fassara al'amurun da ci ya malama mana je ji wazi nan kuga ya bebe ya ci ga oga ya gan kuga ya bebe ya ci to ga etu ayo a ci maki yiwu shari aga ga nafu ziyada aga ga khairu ziyada ana da baraka ziyada ana da fa'ida ziyada wayo sọkún fani sọkún náà màná fíwù eyi ànfàní yìí wọ́n lé wọn ayé gbẹ̀dá wọn náà yẹn lè ṣe àwọn ọmọ ẹgbẹ́ yìí náà ń dẹ́gbẹ́ yẹn kún yìí náà yìí. bande ban wannan ji ke ben wani na ma da wani ke emi ne za je yi ci na wani tabulugu ha jetan alai ha ebo ma ye tun e wacce yin baci je tun wo na je sassafe baci ne ebo ne kami na yadda ganna da na yaso a lotu kuka can rakun gama wadda da kyatan giyan wadda ya o boga karan na shi ba ta waga ku fi ala ku a da bai ya yawo ju kuka can ko ju ko lemu ko ju ko enagi ko ya makwa ko ya kudu e pala hangi da wana kami na al'ade ma to jana نمن يدعي على الابل ويعني بالحاجة السفر التالون تسافرون عليها يدعي بيقون جنة جدي ويبقى جدي بيبون وعليها وعلى الفلك تؤملون معنى وتؤملون عليها وعلى الفلك tendo ya ku karate kundi na jina da ya dauna nya ce ga ya ku karate to eh ya shi wayo ogala wa wunna la be agba iba e wo ma lu na wotu la ale ne ale ha na na olugu ebe wa wo ye ba ti nu luje atafi wa ala le fulki so ku fami wayo ri kuma ayati so ku be ne na sama ya gbọ́dọ̀ owó jíjí wọn àyà náà tó kí tó lọ wá ń jíjẹ òfò sòkòtò òfin àǹfọ̀síkù àfọ̀lá àtúbù sírù àṣìlẹ̀ ọkọ̀ Allahu akbar Allahu akbar fa ayé ayé ti aya zie sokwa kiti bande ne ne eme gbomi dani abela be aye ye cha gbomi ayo mala na ne jija ke eza ndo chiji mi ne amu ke mala ya ne ke muallimu lafiya sokwa mu lugba nsu ke eda shi tun eda guni se tun zara ta agafi agafi afitiwo àjọkùnkùn iná tí a bọ́dá àfẹ́rọ àfimó àfẹ́rọ àfimó zandọ́nà ìbẹ̀ sẹ́wì àdìsànà àfẹ́rọ ṣèkí mọ́ ẹ̀dà ṣètò ẹ̀dà wújì ẹ̀dà wún ní ṣètò ara ta mánà adágẹ̀gẹ̀ yà sàgbà zùmọ̀nà ẹ̀dà sáyẹ̀ ẹ̀dà lè zọ́nà ẹ̀dà bẹ́ẹ̀ nàfọ̀ káwọn àlọ́ à yẹ̀kọ́ dààbò yẹ̀kọ́ abo ayi nàkú fún wọ́n tí ó tẹ́wọ́ sama nga yeji nga ga yeji ato le po ne kila se la tube le fi bona to ya ne la wa ga nga ba je ji ko bo kun da na na kila so se la tu wa yeji a e ba na wo ibe kuri wo be aja chi e ya be e ya be aje yu wo ma tu ki me ki e lafi yana negi wuyo na unga chimbo wa chichimbo na na ede ndo cha kwe ga wa nga lu de zozo ni wa yo amelu kwa chicha e kwa chiche be e gene ya china a e gene chiche kwa na ta je ko wa yo e to chiga to imagine ya ganchi ya gale wuce ya sha gome ayo adama ni wa je ga agayeja waje lete tsoka agalete tsoka waje suku aye mulaki aye wakifu auma waje kiyo tifula eki babu pe ude be tira be njona to ye na utu chendo lewa benama wa tira be gaba ko uchande be bapyo no le gaba na kiwa iwe awo ba pepɔ ba kunu na mu mɛbɛ nhyɛ no kiwa ayiwo ya wɔn ba ba gokɔ ba pino nga ma laki bi o wa laki si mo mu bɛ ya dɛdɛ ne do ale wa fɛ fubɔ yi ki bɛ dzi bi o kye lo o sɔkɔ gan wa fi anfusi kɔma fɛlɛ tubu seru a ti lɔ. kaamini ye ga tsile ya gbɔmia ye ga yi da dzi be dzidze tso etsi nu dzi ene ne abe ke ma wo ga yi da dzi ge soko dzi wo yewo ne etu kitsi tso wa be sa de wo tsi ge wa do ayi ebe ne wa ye a ŋgba ŋu de tu soko wa ye a ŋu de tu soko ma sanyi de ne a a ama ne soko aga wo ga tu lo wo ga ti de tu tsi ge wa do wa ye a ne ŋu de tu soko ma.

soko nga wa ya lada azun na nga wa nugwa na azun nga da ga wuce da shi ne a caya ya wa waye fo na ci tuwa mafi wa mini fo shi wuna wala ugo yau ga ya na ugi ya ga ya zauna wala da ya yi na ugi ya tuwa azun yi da zauna dai azun na na ma wa da na wala dun ji kiyo wasu ya wasu ya ati lọ sọkọ bẹ afọlẹmu yẹ siiru. afọlẹmu yẹ siiru fi ardi bayan duru kaibata. fitici na ga ya fiti ga yi kayi ga na ko ina ga usuwa ya e ga ya zagba e ya fiti wa na kiki bana ta ga wuce gancin ku da feso feso feso ta ji ko na ni ga na do da su ya e abun nan wuce da muwa wuce da lafili kunno ciye mu da ga yi malam o da belele emi afe lo fiti emi afe lo fiti egbakekin bobe a na kina kila haula wala quwwata illa billah ode da kabari ba unga ba soko a na da rai unga ba soko ma wati na gora azo wani ode da ga da fitu ba wuci ga daga wanda ci lafiya amma wuta ba ne kin le adela ah, na ifi mana ji kiyo ya ki ta ci a na gawa ah ila ji ma gaware wuce su kore yana to ya fiye na waya jina ko ku fi mana yana sai ya fiye wuce sadaka kara ya shi kenan wuciya wuciya ya ga tufi mu ma alaza ma damato ala gilasi yaji wani ati alawa yagi igide ma wa a nga tu oteni ilo lo baga na wo mata ba ti soko e, e ga awa ama nye efe na tia we loni na ji wa anfani na eke e ni mbo na afi gwa ya wani ti la na wa ti ko ji ga awa ama wa ma ke ga so ko ga yadda zai fa yin zuru ya kai fakana kendo akibatul lazina min kabuli da na ishi makaci jito na kendo yi jijin da yayi na kana akibatun ezo ezobaji ube afe an damara Allah walai tsoca tsoca bayan tsoa so kwa baruku yana ma ji wuci wuci baruku na yana ji so gwaruku na uku gati gati yana ya ji ina na so na aje ina gina ji fe ke ba be ina gina ji ci anji ade ne ba gina ji fe ke ba ba ji ina masu so ko ga za ka ne mai bar kudana suma soyi son ya rawa ilan nari yi dai kwa daga rukun shi na ba e na wuna yi dai ya ji ne da bai ya fiye a da bai kina ba ne a da bai ji e kina ken da shi gbana mana na agu lagu na mai ji kina e na na mai gina e je tutun fere da je ci ba kullama nubdijet juludun kullama jet juludu. وبدلناهم جنودا غيرها ليذوقوا العذاب كامين دون دون كونا ونغا كاتي وزونا اي وركي فوان سوكوغا كلا يلو مصوانا ابو وطن ليذوقوا العذاب ابو وطن ebe wo nga sokoma aga ya gini na yi ebo ala de kyɛ ako eku ana aga fi na la emutu fi ha wala ya ya atsɔ a ama awɔ ma bɔ da sɔkɔ de tsɔ yi sɔkɔ de bɔ yi ala nka wɔn yi bɔ yi de tuna bɔ yi o de bɛn ne gya anam yi na ni yi ma de tuna ala yi gɛdɛ alijan na o na ni ka ala wɔ de bɔ yi tɔ di yi bɔ yi tɔ mi ma yi. boito imi kanu akasara minu daga na ji bai tsona na ajiye su maka cija wa a shadda kuwata kagba ajiye su kagba yana ji ma lugwa jikin bona ya galli wuye wace na maka cija lugwa jikin bona ga keke ayo so ko ga zalika mini an bayi kura labari yau yeye jina yi gbɔ kele yi be etsɔ na na ku su ale yi ka yi tso ŋgba tse gã wo yawo ɔga le suratu utu awo ke ye le ba lo sɔkɔ keka mi na ma yi be aba ye tsɔ na ma ka nu nye ne zan na yi te ye kisi bu na ye amalu na ke na ati fe dzi mi dunu ya izewo na yi na dzi ahumele azabu kami na azaba bebe ya na yewu tsi na fe dzi na. ma a gana anu ọka kwa sabara ọka kiya ha ọka kwa sabara na Falamma jaa.

kendo na sara je mani ba ni da na na ga soko ga be na aga ci technology ka ci kee yi aga ci aga ban na ji ma lotu ba na aya n'eji ji gboro be yi sosai a fe gbomi be ga soko be tu soko aga na na so ó kàṣìkẹ́ ẹ̀yà ara ewu mara agaje gbomi sọkọ mi náà máa ẹ̀jẹ̀ àdùdẹ ayé àtìná dé nana wà lọ́nà dé ọ̀la ìgbàlúgbàgbà kó tẹ̀ ọ̀la gbẹdẹ ìnáwó tí wọn. ẹnìyẹn ṣe wọ́n ń ṣe sára ẹnìyẹn ń ṣiṣẹ́ gẹ́gẹ́ lábìsí kùránù adé lábìsí ṣẹ̀ríà adága ṣẹ̀ríà ń sọkọ gbàkúwèé ọyọ́ mi sọ àbọ̀ constitution nya nga ji daidai be gote da hanyi ji yina a shiga so kwaga wa aka bi wa je wajibi ya meji, yi azaba na ja na je wajibi ya na jana ebe kibo ma kanu yastazi una biyu ebo ilimi ana afeela atati ilimi eto ekyo ebo ilimi ana afeela ada alukur'anu gwanu kendu tsoyi ne yina ma section na maale ya eh, hendi ya ɛza zi tigbo eke aja alukur'anu yi za shita ku fiti ama wale alama ni mma ebe anya. Gayana gayana. wani doktor yi wuce jawa jiki ga kiji nan ko ga wale maji ko ma ga yaji waje professor onye wuce ta da wuwari egi ya na amuli wee nima bi ga bi mala ya yi ga bi muallimu shi ga mgbawa ya da ku fiti a yi kendo yi wani ẹ̀dá yìí mọ́ dáná àkẹ́ àkẹ́ alẹ́ wẹ̀ ń lọ tọ́ ẹ̀dá àgàlù kan wọ́n kura ẹ̀dá ṣìtá fún mi máa nà ẹ̀ sọ̀kún gáwọ́bẹ̀ àlàkà yìí rí wọ́n dá sọ̀kún wọ́n tọ́ àti àgàlù wọ́n tẹ̀ ẹ̀mí wọ́n má. ayina bẹ̀rẹ̀ kẹtẹ́ na e na amalugu ama egiwu egiwu da adadze quiz egiwu tsi gi ezimi ko mato ko kumakio ko tsetsia afi mami dadidi k'ale kana mu dɛm ba o ti sa tɔn ni o te tɔn ya ɔ wa sa ayi anɔtɔ gbɛlu bɛ n yi yɔ o tɛ a o tɛ a woso mu kyine egana hari wa ya wiki jam eya berekete berekete jindan babo wote beje da asibi beladi wote beje da la min de jima ina iza kuwa gumeti owo eya je ma hunfu bia unji kutia ya etu yijina Kurani wa sudwani tẹ̀lé ọ̀gá jẹ wọlé àlọ ẹ̀wà nù kádé ọ̀dẹ bá dé nà á yẹn nà ọ̀gá ọ̀gá jì nà nàdé ọ̀dẹ tsi nà ẹ̀wọ̀ nà nyẹ wọ̀ dẹ̀ ńjẹ wà tẹ̀bi wíwá kama wọlé àdì ọ̀dẹ ọ̀tsi nà nà wà tó à. dane je ji wazi ki da upata na ote dr abdulmalik na wele za ke dabara ne da ante za na ga tungba bi wi nan u de yeso u de yeso u je yeso man don do ki je quran fitu quran ma fitu bo bezo tuna lo da ji degree wa degree ji wa masters ji wa doctor ji arabic emete ka na kwa e na-ebido eke eke ege okudi luwa eke dede wee tụọ eze aje ọ ga gwụ nwa agaga ngwa ọgbọ soko na ji ga na ti ya wee ti ya ya amụje ala ti ya ọ dịga ịma mmewụ atụba kaa wotu ateke na ne gye ezu mia wotu obeti da akye wonyi wate akye gaw kila wɔn a egya o kila wɔn agɔ aga o kila wɔn gye ezu ayɛ o kora na ogu mi tete mu elema na gye afɔwɔ ya so aga maga regyi so maala nnan kpakye agye setukpa maala gye afɔ wa ateke kora no gye ezu a wama tegeza na ana twari we na ara twari wama tegere to tati tati re to mcho bia na ma yeji wala be yiji na nga yi ga da jo ya susan ni wali man ko da mi da duwa ba yi la jani mala ya ya ken do agana on fe gangan ba mo ke ma tigi a be de ba wa chicha bana je giji ke za ara ta ade da ji qur'anu ya shi asafiye asafiye shona yangi cina la ya jina aga abede ba wan kwa kita si ba da shehu wan e ji daidai ne daga nan ji bai gida ba yadda shi ma ku fi bona wani kudu na ji yayi na su ko ga biya ila e ganin labe eje oga da mo oga kukuta ina e lele labe amale ya ga ce la ya kinan aga ayaye wa cici yanana aji mamu le fi ku tsoyin ga ibe kwaga tuku a shiga to abu to ba su sai da rija labe ya ji a shi kiwo lozi to lashi na je ka kuce na magona ba abu shi mifi generator a ce san fiye shi daga ya fi na harbe fi huniya ba bai shi shi bai man yau ba mu kyan kyan shi da ya man yau ana man ya boro kan e boje she kula e la be ya jibo soko e la pio ta be ya landan da na kemi kan ni wala be o kana to e shi ga kan ga wa kemi ona aga wa ya la da na me fi azu wuci na ngba wa zɔ ya ìlànà lábẹ ìgbà náà jí bẹlẹ mẹ ẹ gbà àmọ èpè wo ẹ nábẹ wò náà wọn lọ yìí ń tún àbọ ó tún àbọ ya yẹn nàmọ kankan náà yìí tó àṣẹ náà wọlé yẹn nàmọ kankan náà yà jí artist ana shi mini ebo ba na ji wona ka bo e ba ji won to ba na ji wona ah 50 cake ala bɛ azi ba ni kekeke sisti na azi bɛ kpa yi kerufu guwore azi bɛ ezo kerufu gutane azi bɛ emi kuda azu ka shayo ana shayo de ba yi fi na musosuku ɔdada wọ́n lé oúnjẹ sọ̀kọ́ ńlọ tí yẹ oúnjẹ gọ́vọ́nà wọ́n yẹ wá oúnjẹ sábà wọ́n yẹ wá oúnjẹ ṣògàbá ń kásá ètò àndóńdó ẹ̀yà àndóńdó masallaci na ji sallah gutsu ya habona sai kafa mu fu guba guba guba guba guba inda wannan na ga da fuwa ci na yawa na ke yi ba bona masallacin gina speaker ke na male daga na ma yi wani gana ala gabe abo kashi aka bai yayi eh a fi yaya ke gan ayi labiya babo ga ma da kogan babo ga da kogan masalacin majina ega tsoba da je kana ega masalaci ya makanta ya e lara kuma ji majalidu wa kaka su kwai ne ji sallawa wani emini tsoba ba na esu ne su kwai kauye tso alaji nine lo egboro adeba ne wa lo na su de egba soko da egba soko ti kia wa gẹẹ ẹntẹ e soro la ha فلما رأوا بأسنا فلم يكن ينفعهم إيمانهم لما رأوا بأسنا نعم سنة الله التي قد خلت في عباده وخسر هنالك الكافرون قالوا na shiga amanna billahi wanda wabba ki ga ye wino atukiya makangani wa kafarna bima kunna bi mushrikuna yana ji ma fi jo fe jilena to pa da ja fe sana a sai na da ka ba ga kan nan jo ka she ku e ku ba ga ga so ko ga a a da ne shi ba ni da ne yayin wa wo so ya ba san san so ya kawarci jaji zo ya shirkanci jaji zo ya ce ɗin gami ba bu bani gami ban gida ya wo yana ji mai wule ne wai da bayi biya so ko ga waje ba lai kamu a zaba shi ya kan gani ki jau ma kanu mi yi ya sa zuuna ija zaba je bobi na kubwa na ya tana emi a fiye layo ebi kafin sọkọ gan imanu wuce na jibeyi alikiyami na imanu yadda ana ga gbeyi na falon yakun yan fawon wa biya kashi wa biya bana ji imanu ci biya na ìṣẹ̀gbọ́ imanu a ajá ajá dáadé bíbẹ́ imanu bíbò alikiyami alikiyami bó ma ga ajá imanu dáná nígbà tí kò imanu. yekpe na aga tewu na ɛna na aga awɔ bia na ɛba na e aga asa bia na la yɛ ko yɛn fa wu wa bia dede ndɔndɔ dɔbɔ na agye de gane na ɛga e si wɔ na mi so gana zokɔ na nga ama ga gane ga aga nga ka wɔ nyaani wɔ yɛ bɔ na lamaara awo ba asa na kabina abɛ le wato ebi gina yɛ kia ne. na kwaga sunnatan nan ya kwasa kodan nuci tuyi wuci ci aka shi kwaga ilada allace kadi halatta ibadi landon da na ji a ji a saba nan kami na be tuba a saba a saba ci tuba nan a yi manji kawai bane yana ya gabe daga manyi yi ji da shi dr abdulmalik na firawuna a gini wani kiwu ga uga amanan amantum bima amanam bihi so ko mi gbọ́ mi yín nàbẹ́ ani ní agba wéé nàbẹ́ ní israẹla ṣì gbà lọ so ko gá àlàáni gbani bẹ gbani nàìjíríà gbani sáwà bẹ gẹ́wọ́ àgbà olúfulẹ̀ awùláàdì olúfulẹ̀ àtìfáàlì kó susu kó susu yẹ jìnnà jìwọ̀ sún náà aje zunu bia de na ma na ala afọ a eja shi dana ashe ba koro a wata wa njo yi fa be wo ya sai na obi ganta to na etu ka o dina o kare aso ka min kam ni imaga o ka ti ma wa ji iga o lelu ko ga anu kwa o ka wa san ji wa san inga wa san ke to ka biki o meji wani sọ̀kọ́ gan alikafiru ni zanija ne wọn awọ wọn náà zanija bẹ́ẹ̀ di awọ yìí nìkẹ́ ni zanija lina ama sundana wọ́n kó sira kó wọ́n ká sira wọn náà asuya wọ́n ayọ́ soso yà máa yẹ e eti ọ̀gá yẹn lọ́dà àtúkọ́ àjà ń ṣí àwọn láyàwé àjà wọn wá òde wọn láǹṣí mìíràn àjà ṣí wọn yẹn lọ́dà àtúkọ́ àṣà òmọdé náà yẹn láǹṣí náà àjà ṣí o àjà ṣí ya. ngala kan dondo ya dufe tiyo sokoyi sayi ya shi shi shi wuri zuko shi bai ya zuko soko zizi ma be se zuko ŋutsi bo na me dze washo. wɔ be wòa ma yi ne dzi me yɛ kube pata la na wò dzia gama ne de bo zanyi ge de bo zanyi de bo igbe de bo yegbe ne imu kwa ake na ne ne kulo nko soko Mba ba ne ne gi la mi yà kún na na ahyia yi na ne bi ma ko yɛ na mmanzi wɔ lɛ nga akyile o kama akyile o kyile a ano de ba de ke ke wɔ eku yɛ soko yi di pa ebe dɔɔna soko ga lɔ ohun tó kyile ma gaga wɔn ahyi alijɛ namada na gaga wɔn awɔ bataa yi soko giti yi dɔɔna ebe ba wɔ yi ama yi so gyaa etu shi wi ki ayo wo shi wi ki ke cha na ngi je da be mi ni na ngi wa ti ta chi wa soko na ba yi kimar ya Allah shan furma ya tunayi don yi lo ne ne shan furma littafi kowanne ne gagba yi mere omagala ya agba tana efuna iza gagba wọn gbagba wọn àyè kún bí ẹnu báyà nìkẹ yàláwì dé bẹ dáwọn náà lọgbàdà gúrú ọjà dàgún yìí na náà fi kàrá ìbọn oúnjẹ àná sọkọlùgbà yìí láwọn ìṣe ìṣiṣi tó yin láàtọ ẹbọ ibi tún a alhamdulillahi ya suratu gafir kun yinan na azunguwe fa insha Allah man mini man yau insha Allah wai su a ga cakatu ya yi sokun fanwuyu rashin fanwuyu sokun fanwuyu sokun mun fiye yi ga yana nan gagwagana so kwa mu ba yi uga yanda nan ga ko gana so ko mu ga ne ba ken do an kan mu wa li jannu ya mi ken du ga ya mu so ko ga luwa zan dan da sha ko na to wannan da ba ko na so kwa jumbo na so kwa ji mi wahala fi kwa ba yo so kwa ji ba yo wahala fi kwa mi yo so kwa ji ji wahala fi kwa ki ma yo yo so ko ma ji ki ma yo ji fi kwa ko ji ki ma yo ji wahala fi kwa ki yo assalamu alaikum wa rahmatullahi wa